نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكونوا مع عباده الصالحين وعلموا أن الدعاء هو أعظم أنواه العبادة قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة وقال سبحانه فادعوا الله مخلصين له الدين أي أخلصوا له دعاءكم وهذا يدل على أن الدعاء دين يجب إخلاصه لله سبحانه وتعالى وحده وذلك بأن لا يدعى مع الله غيره قال سبحانه وتعالى ومن يدع مع الله إلى أن آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون فمن يدعو الأولياء أو الصالحين أو الموتى أو الجن فإنه قد أشرك بالله سبحانه وتعالى الشرك الأكبر لأنه دعا غير الله وعبد غيره وقال سبحانه وتعالى وقال ربكم دعوني أستجيب لكم أستجيب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين عباد الله فالواجب على المسلم أن يدعو ربه في كل وقت وفي كل حين وأن يتضرها إلى الله سبحانه وتعالى ولا يتعجل في دعائه لأن الأنبياء والرسل كانوا يدعون الله سبحانه وتعالى فيستجيب لهم عباد الله وإذا كان الأنبياء على مكاناتهم من الله سبحانه وتعالى بحاجة إلى الدعاء وهو عبيد من عبيده فكيف هذا الإنسان المستكبر الذي يقول لا فاحدة في الدعاء عباد الله إن دعاها دائما وأبدا مطلوب ولكنه له أوقات يتأكد حصول إجابة فيها في حال الاضطرار قال سبحانه وتعالى أما يجيب المضطر إذا دعا ويكشف السوء ثانيا الدعاء بالسجود قال سبحان قال رسول الله صلى الله عليه وسلم وما السجود فاكثروا فيه الدعاء ثالثا الدعاء آخر ثلث الليل قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا إلى سماء الدنيا كل ليلة حين يبقى ثلث الليل آخر فيقول من يدعوني فأستجيب له adẹ́pẹ́ fún ọlọ́run ọba adédùkún tí ọlọ́run orí ajẹ́njẹ́ tán ọlọ́run fún bàbá anábíwá muhammad sallallahu alayhi wa sallam inú sí anábíwá muhammad nígbà tí máa ń bá wọn sọ̀hábà sọ̀rọ̀ anabi a máa ti síwájú pé èyí tó lóore nú ọ̀rọ̀ òun náà ni ọ̀rọ̀ Ọlọ́run ọba ìlànà tí wọ́n fi ń sin lọ́run tí wọ́n fi jèrè ẹ̀sìn oníkíyàn sin lọ́run pẹ̀lú lọ́nà anabiwa Muhammad èyí tó burú jù náà lámàrí òun ni àdáadáa lẹ́nu ẹ̀sìn irú ìjọsìn tánábì ò ṣe kéèyàn ṣe anabi sallallahu alayhi wa a máa sọ fún wa pé gbogbo tó bá jẹ́ àdáadáalẹ̀ pátá ànú ni o gbogbo tó bá ti jẹ́ ànú fẹ́yìn bá ṣe èèyàn lè wọ̀ná nítorí léyìí kẹ́ni kọ̀ọ̀kan wa ká máa wọn iṣẹ́ wa pẹ̀lú òṣùwọ̀n òdodo kí ló òṣùwọ̀n òdodo náà alkitab wa ká máa fi alukuhan àti sunna nabi sallallahu alayhi wa sallam. àti lórí báwọn ẹni síwájú àwọn ẹni àkọ́kọ́ báwọn ti gbọ́ ayàkùrá nìyí káàna gbọ́ yé bẹ́ẹ̀. bí wọ́n ti gbọ́ hadith anabi sallallahu alayhi wa sallam bí wọ́n ti gbọ́ yé káàna gbọ́ yé bẹ́ẹ̀. ń bẹ mùsùlùmí tí wọ́n lọ kó sínú àánú látara pé àwọn náà sọ pé kùránì sọ báyìí àdìsí sọ báyìí. wọ́n wá lọ ní àgbọ́yé tó yàtọ̀ ságbọ́yé àwọn sọ̀hábà àwọn ẹni àkọ́kọ́ wọ́n lágbọ́yé pọ̀ sí wọn yóò wá sọ wọn nù. àwọn tá a jẹ́ mùsùlùmí àádó lórí lórí àdìsí anábọ̀ Muhammad àti báwo làwọn ẹni àkọ́kọ́ ti gbọ́yé àwọn sọ̀hábà ridwanullahi alayhi. èyí tó jẹ́ kókó khutbah wa lẹ́nìí òun náà ni ad-du'ahu huwa àdúrà tẹ ẹ ríun ni ẹ̀sìn ló náà ìjọsìn ni àdúrà bírun tá à ń kí bó ṣe jẹ́ ìjọsìn àwẹ̀ tá à ń gbà bó ṣe jẹ́ ìjọsìn zakata ń yọ bó ṣe jẹ́ ìjọsìn bẹ́ẹ̀ náà ni mọ́kàtà ń lọ bó ṣe jẹ́ ìjọsìn bẹ́ẹ̀ náà ni àdúrà títí náà ó jẹ́ ìjọsìn anábì ń bẹ̀ sallallahu alaihi wasallam àdúrà huwa al-ibada àdúrà ṣíṣe ìjọsìn ni o gbogbo tó wá jọsìn pátá a ti gbogbo ògbà kọ́lọ́n tó lè gbà lọ́wọ́ wa àfi kárí májẹ̀mú méjì ń bẹ májẹ̀mú àkọ́kọ́ nítorí tọ́ lọ́hún májẹ̀mú kejì wòye àná àìlà láti mẹ́rin láti kí kò ní ní kútúbà nú ọ̀la bẹ́ẹ̀ lónìí kálukú fi mọ́sálásí ti ẹlẹ́ ó fi mọ́sálásí àdúgbò rẹ̀ lẹ̀ ó wà lọ́sọ́sá jùmọ̀ àwa kíráka méjì torí pé ẹ̀sìn ni àṣe bánabìtì ni àṣe nù bẹ́ẹ̀ náà làdúrà náà ọ̀pọ̀lọpọ̀ wa mọ àdúrà ní ẹ̀sìn. òun ló fi jẹ́ pé aburú méjì àwọn èèyàn máa ń kàn àdúrà méjèèjì ló sì wúwo àmọ́ kan burú jù kan lọ. aburú alákọ̀ọ́kọ́ táyẹn máa ń àdúrà látara pé àìmọ́ ní ẹ̀sìn wọn ò ẹgbẹ́ tó bá jẹ́ ẹ̀sìn ọlọ́run fún tá a kí ní sìn ọ̀pọ̀lọpọ̀ èrí pé àdúà ọlọ́run lágbọ́dọ̀ máa pè látara pé àwọn èèyàn mọ̀ pé àdúà ara ìbáàdà ni wọ́n wá ń ṣe àtìrí pé wọ́n ń pe ẹlòmíì lẹ́yìn ọlọ́run bí ẹ bá ń pe ẹlòmíì lẹ́yìn ọlọ́run tí ìgbà pé ìyẹn sọ pé ìrún tí mo kí yóò lágbájá mo kí fún bó ti rí náà nù àwẹ̀ tí mo gbà yóò èso ọlọ́run mo kí fún lágbájá mo gbà fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ anigba muhammad sallallahu alaihi wa sallam olóṣùn bí hadith rẹ pé adu'ahu wal ibada àdúrà ti ṣe ìjọsìn ni tẹ́bárí gbogbo àwọn ọ̀nà tá a máa fi ń sin lọ́n àdúrà tẹ rí yìí nínú àwọn ìjọsìn tó nípọn ló wà nínú àwọn ìjọsìn tó lágbára gan òun náà ni àdúrà wà a ló tó ìrun o àmọ́ tá a máa ka àwọn ìjọsìn tá a máa ń ṣe fọ́lọ́n tá a máa ń ṣe àdúrà òun náà tó púpọ̀ ń bẹ̀. yẹn ló fa ọlọ́run bá sọ náà alukóhán kẹrin fad'u Allaha mukhlisina lahu ddin. ìgbà tájú àdúrà jẹ́ ìjọsìn nísìn ọlọ́run ní bàbá fẹ́ pè mí ọlọ́run ọba ẹ pé èmi nìkan ni ẹ ti pè kọ́dà ẹ má pa ẹlòmíì mọ́ mi mọ́. ọlọ́run lémi nìkan ni ẹ pè ẹ pè mí o bẹ́ẹ̀ bá pè mí dá yín lóhùn àmọ́ bẹ́ẹ̀ bá fẹ́ pè mí èmi nìkan ni ẹ dá pé ẹ mọ́ tiẹ̀ lómi mọ́mímọ́. àwọn christian inú tó súnmọ́ di káfí níwájú ọlọ́run ọba ni pé innahu innahu yad'una Allah wọ́n ń kí ọlọ́run ọba wa yad'una ghayrahu wọ́n tún kí ẹlòmí lẹ́yìn ọlọ́run ọba àwùwá nàbíyulá Ìsá òun náà ni Jésù òun ni wọ́n ń pè lẹ́yìn ọlọ́run inú tó sọ wọ́n di káfìrí nù. bí wọ́n náà bá ń kírun tó ń gbáwẹ̀ tó yóò zàká kódà kọ ẹ̀ mọ́ mọ́sálásí kí lálùwà ní ẹ̀ ga roro bí wọ́n náà bá ti ń ti ọlọ́run tó tún ti ẹlòmí lẹ́yìn ọlọ́run ọba à wà gébúrẹ́lì sàwà. ìwọ àti gébúrẹ́lì bákan náà ní ìhánahu yẹ́dùn lọ́sọ̀ yẹ́dùn lọ́sọ̀ tó gbé gébúrẹ́lì ń fi ọlọ́run ètò ń fi ẹ̀lómi lẹ́yìn ọlọ́run ọba wọ́n náà ti ń ṣe bẹ́ẹ̀ wọ́n náà tún fi ẹ̀lómi lẹ́yìn ọlọ́run ọba eléyìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti kó sí látara ìmọ̀ pé àdúrà wúwọlẹ̀ ìbẹ́sẹ̀ àdúrà ìbádà ni ẹ kú gbogbo ìbádà wa ọ̀dà nẹ́bìlá fún lónìí àwọn èèyàn mú àdúrà níbi lọ́dọ̀ ọ̀dọ̀ mọ́ lónìí wọn ò sí lọ́dọ̀ ọlọ́run ọ̀dọ̀ àwọn látara fún ẹfẹ́ sí àdúrà yóò ti tẹ bọ́ àdúrà ti tẹ ìbádà ni ànábì ni ó ní báyìí lẹ́ ṣe báyìí ni ẹ ṣe báyìí lẹ́ ṣe bí ṣe ń sàlàyé fún wa bá ti kírun bá ti gbàwẹ̀ òun ló sàlàyé fún wa bá ti sàdúrà nínú àwọn àgbákò táwọn afá ti àdúrà lọ́rùn lónìí pé ìwọ bọ ọbẹ̀ wọn ládùúrà wọ́n bọ ọpẹ lọ́rùn wọ́n sì sọ pẹ̀lú mi lẹ́yìn ọlọ́run ọba fún ọ òun ló máa fi fi àwọn májèmú tó lágbára ti di àdúrà mẹ́jẹ̀mú tọ́lọ́ fi ń gba àdúrà tó ń fi síbẹ̀ meji méjì náà ni àmọ́ pọ̀lọpọ̀ àwọn àfáà lónìí látara tí wọ́n jẹ àwọn afi àwọn mẹ́jẹ̀mú míì kó lè di ẹbọ mọ́yàn lọ́wọ́ wọ́n sọ síbi àdúrà olúwa sọ alukuhani fàyídà sàádàkà muhammad ẹrú rẹ bá ń lọ́wọ́ rẹ nípa ìmí sọ fún pé nípa inni kọ̀ríbù ọni mo súnmọ́ wọn púpọ̀ fa inni kọ̀ríbù ọlọ́wọ́ súnmọ́ mi ó súnmọ́ wọn náà ujibu da'wata da'i idha da'ani ọni mo súnmọ́ pé pé bá pè mí ẹni bá pè mí nu wọn lóhùn àmọ́ kí wọ́n tó wá pè mí kí n dá wọn lóhùn. èmi náà ní májẹ̀ méjì ti ṣe fún wa. kọ́ọ̀lù yẹn ṣẹ̀dí ibú ìwà lè yóò mìíràn bí. àkọ́kọ́ ni oníkà tẹ̀mí náà lọ́wọ́ ntí mo ní ká ṣe kí wọ́n ṣe fún mi kí wọ́n sì nígbà gbọ́tọ̀ mi ọlọ́wọ́ ní gbàdúrà ntà eléyìí májẹ̀ mú tọ́lọ́wọ́ gbàdúrà wa. àmọ́ lónìí ọ̀pọ̀lọpọ̀ àfà wọ́n ti fi ẹbọ sí àdúrà fún wa lónìí. wọ́n lọ fẹ́ gbàdúrà tọ́lọ́kọ́ wọn bọ́ gbàdúrà rẹ àmọ́ àwọn òní sọmọ pẹ́tùtù ni yẹkùnú sọdàkọ̀ àwọn òní sàárà ni kò sí ìlàkọ̀ bẹ́yìnà dùhá wà sọdàkọ̀. àdúrà ti ṣe ìbádàtú mustaqilla ìjọsìn ni tó dádó fún rẹ̀ kàṣọlát ọ̀kàṣẹkẹt kásàdúà ìjọsìn ni ó dádó ni bí irun ṣe dádó báyẹ̀ ṣe dádúró bí hajj ṣe dádúró wà sọ́dọ̀kọ́ káàṣẹ sàárà ìbáadà tó mustaqilla ìjọ ti lọ náà tó dádúró fún rẹ̀ báyẹ̀ ti dádúró àlepàápọ̀ a máa ṣe sàárà inú ẹ̀sìn ló wà kò sí yàtọ̀ sí ìlẹ̀pọ̀ kankan máa dú àti ṣe àti sàárà àwọn afáfọ́ ẹ̀dẹ́lẹ́bí lónìí nítorí tí wọ́n jẹ ọ̀n sàdúrà wọ́n ti àwọn wà ní pé àdúrà láti fún ọ àmọ́ kọ́lọ́ tó gbàdúrà rẹ ọ̀rùn bọ̀ àmọ́ wọn ò ní kó lẹ́bọ̀ fún ọ wọn lọ ṣe sàárà wọn lọ mú àwọn àdìsí àgbákò wá àdìsí àwọn àbá yóò gbọ́ rí wọn kà fún yín wọn la nabi sallallahu alayhi wa sallam wal hadith dọ̀rí mọ́tò anabi òsọ́dọ̀ wọn addu'ahu ka tayr wa tayr la yatiru illa bi janahay. wọ́n àtẹ àtẹ́rí òní bí ẹyẹ lórí wà pẹ́yìn láyé tí ẹyẹ òsì tífò ìlà bí àbíkó níyẹ ìyá àdúrà rẹ wọn àmì ọpẹran ọgbọ ọdẹgẹlẹ subhanallah anabi sọ bẹ́ẹ̀ rí má sì wá sì má sì wá ìwọ gangan máa ti wá gbọ́ ìmọ́jìká nìkan jọ ti wá gbọ́ ààsọ fún ọ̀fí ọ̀gbọ́ ọ̀sẹ̀ sàárà ọlọ́run pa láfẹ́ fún ọ kọ́ ọ̀sẹ̀ sàárà tẹ́ni tó tẹ́ni tí ò ní nígbà tí wọ́n ní ṣe sàárà tẹ́ni tí ò ní nígbà tí wọ́n ní àmọ́ fẹ́ ra mẹ́ta àdúrà ṣe sàárà ẹ̀ lé ilé dà nẹ́bì láyé ànẹ́bì ò sẹ́rí kò tó máa sáábẹ̀ rẹ̀ adájádó ni òun ló fi fà táwọn àbá àfi máa ń sọ wọ́n sí àfikọ́ pa wọ́n wọ́n ní ẹnu tiẹ́ lè tẹ̀sẹ̀rẹ́ ni kò lè gbà míì sáńsọ bẹ́ẹ̀ fún ọ ẹ wá pè wọn ládùúà wọn ò níbi kọ́ ọpẹ nìkan gbọ́dọ̀ ṣàdúà fọ ìdí ẹsẹ̀ ẹlẹ ìbẹ́ẹ̀dì àmì ṣùgbọ́n ẹ̀kọ́ ń lélẹ̀ yìí bọ́ọ̀lù ẹrú ẹ bá béèrè wọ́n wà nẹ́bí nípa mi tí ọmọ bẹ́ẹ̀ pè níbo làwọn ṣe tó ní bàbá àwọn ọjọ́ àwọn lọ gbé kọ́ńtáàtì pẹ̀lú ẹnìkan ẹnìkan tó fi ọ́ fọ ìní kọ́rí ọdún tó mọ́ ujibu dáwàtà dáàyì ujibu dáwàtà dáàkì ẹni bá ti tọ́lú dá ọlọ́run wọ́n lè fi ọlọ́run ọlẹ́ dábì ọlọ́run a máa ń dábì ọlọ́run ni bọ́ọ̀ bá fẹ́ dábì ọlọ́run tọ́wọ́jẹ́ nìyẹn ni ọlọ́run ni ọkà sọ fún wọn nípa kàfà ẹ̀wọ̀n bá wọn tí wọn náà dúrà ó tán kò jù bá ń lọ àwọn kẹ́kọ̀ọ́ níjọba àbí sí ní síkìlítì àwọn kọ́ àmọ́kẹ́ ń bọ̀ ẹ̀ máa jagun ni nwa akọkọlọkọ wa nà kọ dàlẹ́lù agbákanláńlá dàlẹ́lù tí ọ̀dá ni ọ mẹba bá nílé lẹ́kọ̀ọ́ na sọ́ọ́sì torí àwọn ọmọ rẹ burú púpọ̀ èyí ló sáyé díẹ lónìí níbi àdúrà ti nù nítorí àti fún ààrẹ tí ò bá ríra ẹlẹ́ni ọlọ́run tó bá fẹ́ lẹ ọlọ́run lélẹ́ yìí kò tún ọ̀pọ̀ jẹ́ àfá èyẹ́ lè jẹ́ bíkìlà kó jẹ́ ni ọlọ́run èyẹ́ lè jẹ́ píńpà kó jẹ́ ni ọlọ́run lè jẹ́ dírẹ́fà kó jẹ́ ni ọlọ́run lè jẹ́ ni tí ń kó jẹ́ ni ọba lè jẹ́ bísíǹsì kó jẹ́ ni ọlọ́run sọ́jà lè jẹ́ ni ọlọ́run bọ́ọ̀lù á máa fẹ́ lágbájá ẹni ọlọ́run lélẹ́yìí kò gbà tó bá kéwú nínú àwọn tó yẹ ọ̀tọ̀ náà jù láwùjọ tó ni ẹ̀yin ò bẹ́ẹ̀ àwọn ni wọ́n ya kínú náà jù wọ́n òde burúkú tí wọ́n ń sẹ́wọ̀n ni wọ́n bá tọ́ bẹ́ẹ̀ ṣe ọ jù wọn ni ẹni ọlọ́run tá máa fi mọ̀ sẹ́ni pa

eléyìí ní jẹ́ súnà nígbà Muhammad sallallahu alayhi wa sallam nínú àgbákò táwọn ẹ̀ tó kàn bí àdúrà látara ìmọ̀ pé àdúrà ìbádà ni ọwọ́ ànábì láti gbà wọ́n gbájú àkájú àlẹ́lẹ́mi lọ́wọ́ lẹ́nì yá aláwùlá máa ń fà wọn ní kọ́kọ́ ya kábílà ya jábílà ya sábábílà ya sá bọ́ sí ń kọ́dẹ̀ lómi ń fa yá ni sí lónìí ẹnìkan fún àdúrà kan àwọn yàrá sàlátù náà ni ó àwọn sàbákòdé sọ́nà àwọn obìnrin ni wà láì bẹ́ẹ̀ bá ti lọ́wọ́ yóò kù ọba dá ní ṣe súnà fúlù ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ò ṣe súnà fúlù wọ́n gbọ́ kí wọ́n nìkan gbogbo ẹjọ́ súnà fúlù ni ó gbọ́ ẹgbẹ́ sọ fún wa oníkà ọ̀tọ̀ fún aládùúrà ó ní àmàfà yáàkà mẹ́lì yá ìlọrin yáàkà mẹ́lì yá ìlọrin bọ̀ ọba náà fáyà mọ́ta tábìlì ọ̀pọ̀pọ̀ àdúgbò wa yá sọ abúrò láì yá ọ̀tọ̀ wọn lù ẹ padà máa fọ́ ọkọ̀ mọ́sálásí yìí tẹ̀m̀bá ń bọ̀ yìí ẹ wọ̀ burúkú ẹ bá máa ń kíyèsí àwọn kọ̀sídà táwọn tìjàníyà máa ń kọ bí ẹ bá gbọ́ lọ́wọ́ ẹ̀dá mi náà ń pè lẹ́yìn ọlọ́run bí ọba máa ń gbọ́kọ̀ sí ìdàtà àkọ̀dúrí a máa ń kọ dáadáa tẹ gbọ́lábáwá ọ̀rùn òfin ẹlòmí òfin ọlọ́run ẹlòmí ni wọ́n ń pè ẹgbẹ́ gbọ́nbẹ́rẹ́ lẹ́yìn tí ò lábúlà ẹ máa gbọ́ pé àyà ṣéèkù abdulkadiri ẹ àbísí ọ̀lẹ́ wọ́n ní wọ ṣé abdulkadiri mẹ́ta gbàmí ni wàhálà mi yìí òun ó yọ ẹ̀ gbà abdulkadiri fẹ́ẹ̀ mọ̀ bó ti wà lẹ́nu àkàdíríyà nìyẹn bẹ́ẹ̀ làwọn ti jàníyà àyà kútùbà rọ̀bánì àyà kútùbà kútùbà rọ̀bánì subhanallah tani jẹ́ bẹ́ẹ̀ ẹ wá wo àwọn àfa àwọn àgbà Eh? ya Ibada, ńlá ìrìjá aláńlá ìbádà ńlá àínú náà bí ńlá ẹ máa fi rí ẹ máa jó orí kúkú ń bí bàbá mi ń kọrin tí àwọn abẹ́rẹ́ náà wá ń jó lẹ́yìn náà ń ṣe yìí kò sí tó fà á àìmọ̀ pé àdúrà fún wà ẹwọ́n lọ sítádẹ́lì lẹ́ẹ̀dì láwọn àbá burúkú yìí wọ́n bá rí sítádẹ́lì lára sánà àwọn ọmọ ẹlẹ́kẹ́ ń wọn àbẹ́ni tí ń gbọ́ àti wọn wọ́n ni wọ́n lọ sí jọ ìkọ́ jọ ìkí ni sítádẹ́lì kí ni bẹ́ẹ̀ àdúrà nẹ́bì ni wọ́n sọ pẹ́tọ̀ òkú àwọn fẹ́ fọ́ náà nu wọ́n lọ rà lónìí wọ́n sítádẹ́lì kọkàn kọ́ńtẹ́ẹ̀tì ẹ̀ gbogbo tó máa ń sọ láyé ọ̀bà ń bẹ̀ àti fún ààrẹ mọ́jẹ́kẹ́ nìkan wà tọ́lọ́wọ́ bá gẹ́gẹ́ alágàtà

الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أدوك طول غبا عليكم كي أولون أولي أجان جيتون أولون وبا نبوة محمد صلى الله عليه وسلم أولي قادوا أقلان صلى nínú wàhálà táwọn amínà tó kó ní àdúrà látara ẹ̀mọ̀ pé ìbáàdà ni àwọn làwọn ní bẹ́ẹ̀ lọ́hùn kókò níbi. nígbàgbọ́ mi àdúrà jọ kádàrá ti wà subhanallah kádàrá wà kí ló dé tó ń filé rẹ̀ tó ń lọ bí jẹ́. kí ló dé tó ń fi ọ́ sẹ́ni kan gba apọ́tímẹ́tà tó lọ gbà á mi ò wá o sọ kẹ́kẹ́ fún mi ń sẹ́ ẹ bàbá mi lé ni kádàrá bá ti wà ọ̀pọ̀ ìtàkùn ṣe ọba ní lára àwọn nǹkan tí máa ń yí kádàrá tá a kọ fún ọ tí ò dá padà òun ni àdúrà àdúrà òun náà lè yí kádàrá padà ẹlòmíì ń ṣàtìgbọ́yé rẹ̀ òun lòun ní fi ọlọ́run ọba òun ránfààní rẹ̀ àdúrà tó bá rí bẹ́ẹ̀ àdúrà ṣíṣe gbogbo àsìkò alimọ̀sàdúrà gbogbo ayé láti lè ṣàdúrà tí ẹ bá ti ṣàyẹ̀gbìn tàbá gbà pé àdúrà ṣíṣe ìbádà ni ó wá ní àwọn àwọn ààyè kọ̀ọ̀kan tí gbígbàdúrà ń bẹ tó ní agbára ṣe pé gbígbàdúrà ń bẹ ń bẹ dáadáa fún àsìkò yìí lámà ń sọ nínú àwọn àsìkò tí ọlọ́mọ ń gbàdúrà yàn nígbà tí ara bá níyàn gan ọlọ́mọ ń gbàdúrà yàn gbà náà nítorí tí ẹni tára bá ní yóò ṣe àdúrà ń tọkàntọkàn bẹ́ẹ̀ kọ́ lọ́nà fẹ́ pè gbogbo kan pátápátá ní èsè kọ́dà wọn bá ń kanlẹ̀ pẹ́ kò ní dáhùn lóhùn. yóò máa rán bí wọn lò tó wọ̀ o ti kàá láàrún. yóò ẹ̀mí rẹ̀ ó wà lọ́dọ̀ ọlọ́run tẹ́yẹ́yẹ́ nígbà tí tàlẹ́ yìí. so ìgbà tó bá ti ní pọ́blẹ́mù yẹn máa bí ọlọ́run láti gbọ̀nà yóò dọ̀ lóhùn. torí pé ẹ̀mí rẹ̀ kò ní ti dáwọ́ ti papọ̀ lọ́wọ́ gbàdúrà rẹ̀. bákan náà àdúrà máa ń gbàdúrà yàn tí ẹ bá wà ń forí kalẹ̀. anabi sallallahu alaihi wasallam ó ní ẹ̀rásìkò ẹ̀rá ẹ̀rí ama sujud fàfiru fíhí àdùá. àníbi náà wà ní korí kanlẹ̀ ẹ máa ṣe àdúrà tó pọ̀ mbẹ́ púpọ̀ gan torí àsìkò téèyàn lè sún tẹ́rù lè súnmọ́ ọlọ́run ọba rẹ̀ gbàgbọ́ wà lẹ́sìn kanlẹ̀ ẹ máa ṣe àdúrà korí kanlẹ̀ níbi korí kanlẹ̀ ọ̀run ni o àníkọ́ dé ní kíkanlẹ̀ tó bá ń kí n lọ wọ̀lá dùn à ń bẹ́ẹ̀ tó bá wá ṣàdúrà lábàlá àbí ṣàdúrà lẹ́yìn o má fèdè rẹ sí gbàtí wàá gbọ́dọ̀ bá ń kọ́ àwọn ọ̀rọ̀ burúkú kan tí gbogbo ara lè kéwu ni àwọn gbogbo ara lè kàwé. dandan ni kí mùsùlùmí ó kéwu agbákòtà kan láwùjọ yìí ni dandan ni ewo mùsùlùmí lónìí ó gbà dandan ni wàá kéwu àmúgbàfẹ́ dandan ni ká kàwé. ìta ìlú ajúdé yẹn yóò fọwọ́ sílẹ̀ wé àbí ìta ìlú ajúdé yìí ẹ̀yẹ́ fọwọ́ sílẹ̀ wé ọlọ́run ilé kéwu ọ̀bọ̀wọ́ àdéhùn tá a kàn ní dandan ni kí mùsùlùmí kéwú lára bí kí o ti mọ̀ náà nìyẹn àdúrà ti ṣe lébi irun yóò bó wọlé mẹ́ tápá wọ̀ ìgbìrà wọlé lókùn tẹ máa ń sọ lébi gbogbo kọ́dà ìbò wọlé ìbò tẹ fowó ra yóò tún wọlé àbùkù kẹ̀bó lábáwá tẹ wálẹ̀ ní fowó tẹ wálẹ̀ ní fowó ra òun lọ́lọ́ nídìí àdúrà níbi tó jẹun wọ́n ti dára ẹnì kò ní ara ara ó lọ nínú àwọn àlùfọ́tọ́rọ́ tí wọ́n ń gbàdúrà jù pátápátá òun náà nígbà tí ẹ bá wà forí kalẹ̀ ó wà púpọ̀ ti béèrè kọfẹ́ ra mọ́tò báyìí ó kú bọ́ sí ìbéèrè pé ẹ̀dá tuntun ọlọ́wọ́ ọmọ mi lọ́jọ́ ọkọ́ o inú wa dùn sí báyìí ó kú bọ́ sí ìbéèrè lọ́dọ̀ ọlọ́run ní lábáwá ẹ ti máa wà fún àtìkábá yín kọ́ àbí dandan ní kákéwò sọmọ àìsí ní pé anabi sallallahu alaihi wasallam ẹnìkan lọ́ba ní Muhammad ó láwọn àdúrà tó ti máa ń sìnkún wa ti pọ̀ jù.

àtànátà wá fìlẹ̀ áàkìrọ́tì àtànátà ẹ̀rí báwọn ni àdúrà kú bẹ́ẹ̀ mo bá nígbàgbọ́ àdúrà kú bẹ́ẹ̀ ìyẹn asánà kí ni àníwọ́tò kí ni asánà ìdúníyá àtànátà ìwọ lè rò pé mọ́tò rẹ̀ rẹ̀ kàn kọ́lá ní kẹkàn kébúlọ́kọ̀lọ́ kéna ọlọ́wọ́ àti ọ̀rọ̀ lè gbé ọlọ́wọ́ gbàgbọ́ rẹ̀ nù wọ́n fẹ́ mọ́tò rẹ̀ wá kẹkàn mọ́tò kọ́kọ́ ra kẹ̀kẹ́ náà ọlọ́wọ́ mo ti dájú àfẹ́ asánà asánà asánà asánà kẹ̀kẹ́ mọ́ra yìí afánà náà ni tó yọ lásìkò ìrọ̀lọ́ fún ọ. nítorí lẹ́yìn bákan náà àwọn ààyè tá a ti lè ṣàdúrà tọ́lọ̀ máa ń gbàdúrà yàn nígbà tí ẹ bá parí àtàyà pátápátá ẹ̀rẹ́ sálámà ẹ̀bẹ̀ náà bá ìtẹ́kùnjọ́ wù yóò ṣe fún yín láwọn àsìkò yìí náà lábàárọ̀ náà. bákan náà nínú àwọn àsìkò máa ń bẹ ọlọ́dún máa dáyàn lóhùn ìdá mẹ́ta àgbẹ̀yìn òru tí wọ́n máa ń sún tọ́wọ́n falala ni ìgbà mẹ́ta àgbẹ̀yìn ooru tí wọ́n máa ń fa tẹ̀síwá kàtà kàtà kàtà ọ̀rọ̀ wéjì àsìkò tí ìgbà tẹ́ bá ń wéṣì omi ni àsìkò tẹ́ kó ṣàdúrà wọ́n ṣe bídíà tẹ̀síwá rẹ̀ kàtà kàtà tí wọ́n múra sí àtàlùsọ̀kùn iná nu a ní ẹ gba ẹ̀rí látọ̀dọ̀ àníbà Muhammad ẹ má máa dá ẹ̀rí gbọ́ sí iye fúnra yín mọ́ ẹ máa gbọ́ yé báwọn sábà ti gbọ́ yé ẹnì kejì pàtẹ́síwá lóru nẹ́fílà náà máa ń yàn lóru ọ̀àbẹ̀ náà ọba àwọn ọ̀n tí ó ti wá jẹ́ àtàkùn méjìlá wọ́n ń fa yálà tífù yálà tífù yálà tífù èmi ti pé yálà tífù àmọ́ ọ̀nà jápọ̀ ń pèdé gbàtí ìsàjì tí ìyẹn nípa ẹni kọrí ó lóun súnmọ́ yín ọwọ́ ń fa wájú ọ̀tọ̀ yálà tífù one million pọ́pọ́pọ́ wọ́n lọ́wọ́ di ìyẹn tó kí obìnrin bá wọn mílíọ̀n pọ́pọ́pọ́ ó di ó ó ló padà pọ̀

lọ fúnra ẹ̀rọ ambulance kẹ máa bọ̀. bó ṣe rí nù èyí ń sọ pé fàídà sàtàkà ìbáàdì àmì ó ní fa ìmì kọ̀rí èyí wọ́n súnmọ́ yín ó sì wọ́n dárí bí ọwọ́ ni ọkọ̀ mi lọ́kọ́ tó dọ̀ lọ́ọ̀ ara ta sọ fún yín lẹ́nu bẹ́ẹ̀ bá súnmọ́ àfẹ́ súnmọ́ bẹ́ẹ̀ bá sàdúrà náà gbákọ́lẹ́kùn wọn sí mẹ́ àní ẹ máa gba àdúrà yín látọ̀dọ̀ ànẹ́bí pẹ̀lú àgbọ́yà àwọn sọ̀hábà kò lé púpọ̀ àdúrà sí bù èyí náà abẹ́rẹ́ àdúrà ni náà bí mọ́mọ́ káàdì sílẹ̀ gba àdúrà ẹnì kẹta bá tó wà láyé yìí. nínú àwọn ààyè tọ́lọ̀ tó ń gba àdúrà yàn tó bá rẹ̀ ọ́ àti sọ̀yún nínú àwọn ààyè tó ń gba àdúrà tó ń gba àdúrà bákò bá kọ ẹ̀bẹ̀ náà ẹ má jẹ́ pé akpẹ́kọ̀ lásán anabi sallallahu alaihi wa ó ní bá àwọn màláyíkà ni máa ń kọ́ tiẹ̀ ẹ̀bẹ̀ náà máa ń bẹ̀ náà. nítorí ní sókè ọ̀rọ̀ wa ni pé àdúrà ti ṣe ẹ̀sìn ni gbogbo tó bá ti jẹ́ ẹ̀sìn ó ti ní òfin tó gbé kalẹ̀ òfin àkọ́kọ́ ẹ̀sìn ni ẹ wá lè mẹyẹ yìí àfi tó àwọn àfa súnà bàbá tan ajẹ kù wàláì làbí bàbá tan ajẹ ló kù. bàbá lọ bá àfa mi ìtọ́lọ fẹ́ sàbẹ̀ alákòótọ́ náà mo tẹ̀ kó tẹ̀ sí sọ́ọ̀bù ni wọ́n mọ̀ ń bá wa náà kẹ́lá kò tẹ̀ sí sọ́ọ̀bù wọn fẹ́ sàdúrà ok káwọn yóò dáa fún wọn. àdúrà tiẹ̀ gbà torí pé àwọn ọmọ ẹgbẹ́ fún bàbá kí lájẹ bàbá kí lájẹ wọ́n ti béèrè àdúrà rẹ wá gbà ó ti wọ́dẹ̀ ni a ah, asadu azọbu ọlọkọmọsi kò lè púpọ̀ náà àwọn àti àtẹ̀bí kí ní pé tẹ̀bí àti àtàlẹ́bí ó mà ọlọ́kẹ̀bí ọlọ́wọ̀n rẹwà ọwọ́ àlọ́wọ́ adìẹ lórí àwọn èèyàn bú àsìkò táwa yìí lé irú ọ̀nà tí wọ́n fi apa apa apa ni ìwà kọ̀rí ọjà yóò rẹ̀ bọ́ ọ̀rọ̀ gbàgbé àfáàmù gbàtí wọ́n bọ̀. bọ́bá bọ́bá bọ́bá fún lọ́rọ̀ ẹlẹ́gbọ̀n náà òun tẹ̀ ṣiṣẹ́ ògùn ni ó ti á lè tó bá kọ̀rí kan pẹ́ nìkan bọ́bá kó sí bẹ́ẹ̀ sọ pé àwọn òbí kálí má ti láì táàmà fi ń ṣàrì máa kọ́lá kan. bọ́bá kó sí ilé náà ẹlẹ́gbọ̀n àfẹ́ wa ń ṣàdúrà sílé àgbákò wọn ṣèṣílẹ̀ rẹ̀ àwọn làwọn ṣàdúrà sáré jẹ̀ náà wọ̀ ọba ti kó sílé kò lè àwọn obìnrin kálùmọ́ ti láyé sáámá ní iṣẹ́ ìrìnmọ̀ kọ́lákọ̀ kí lè wọ́n kó yàrá fáà súnà sí wọ́n pẹ́ ọ̀pẹ́ ẹ̀yẹ burúkú yẹ gbàjẹ́ lẹ́nu wa fẹ́ràn sí gbogbo ọbẹ̀ rẹ̀ ti fọ́fẹ́ wọ́n náà gbọ́ náà nù kò ní ìdíkọ́ fẹ́ sàdúrà wọn fẹ́ kó sí ọdún tí wọ́n fara àpá ẹ̀rọ apẹ̀rẹ̀ ẹ̀rọ apá wọn fẹ́ kó bọ̀ ni bọ́ bá sí yọ lè kàwọn ẹ̀kan bọ̀ jẹun o ọ̀tọ̀ nìyí o kò sí tó bẹ́ẹ̀ ní sunna ní sọ̀tẹ́lá pẹ̀lú ká bọ́ jẹun àmọ́ pé afẹ́ sàdúrà sílé láì kó sílé ẹ̀yìn àwọn owó àdúrà tó ṣe náà láti sọ fún ọ yìí ọ̀rọ̀ àti àtàwọn mọ̀lẹ́bí rẹ̀. bákan náà ọ̀nà kejì mọ́jẹ́ àmọ́ kejì ni pé ká ṣe tó bá lánàá tàn níbi Muhammad sallallahu alaihi wasallam abdul ọba ibi tí bàtà ti ń tẹnì kankan alẹ́sẹ̀ àwọn alámà àti wọlọ́ ọlọ́mọ gbogbo ẹni tara ń lè pátápátá ọlọ́mọta bàbá dáhùn àlọ́ ọlọ́run gbogbo tẹ́nì kọ̀ọ̀kan ń tọrọ ẹtí ń tọrọ àsìkí bàbá dá lóhùn ẹtí ń tọrọ ọmọ bàbá dá lóhùn ẹtí ń tọrọ ìyàwó bàbá dá lóhùn ẹtí ń tọrọ ọtẹ bàbá dá lóhùn ẹtí ń tọrọ àlàáfíà bàbá bàbá dá lóhùn gbogbo tẹ́nì kọ̀ọ̀kan tọrọ pátá ọlọ́run wọlé apá dọ́wájú ẹ lónìí mọ́tà dá lóhùn لا إله إلا أنت وأتوب عليكم ورحمة الله وبركاته